ولكن يناله تقوى منكم كذلك كذلك فاخبرها لكم لتقدروا الله على ما عاداكم وبشر المحسنين أعوذ بالله من الشيطان الرجيم ليس فيها ويصفر لطيشه lọ sí ọ̀dọ̀ ọba Allah subhanahu wa ọba tó jẹ́ kó ní àti gbogbo ìṣọ́ àti ìtọ́sọ́nà ọwọ́ ẹ̀ ló wà òun náà lọ́ba gbogbo ìgbà sọ́mẹ̀t òun lọ́ba àjẹ́ sọ́mẹ̀t òun lọ́ba tí gbogbo wa máa ń kó bùkátà sọ́mà lè nìkan la máa dojú bùkátà wa ọba tó jẹ́ pé bùkátà yóò wọ̀ yìí kò sí sí ìkankan kó pẹ́ tó tí gbogbo wa ti dáwọ̀ ẹnu ọ̀rọ̀ kọ̀ọ̀kan ọ̀rẹ́ yìí tí bùkátà wa sọ̀tọ̀ ọ̀tọ̀ yìí lọ́tọ̀ ọba tó dá wa ó rọrùn pé láti máa bí ẹ̀ abẹ́ ojú ọ̀pọ̀ tàbí bùkátà wọn lọ́nà. àtúnlé fún ọpẹ́ síwájú rẹ̀ torí pé bí n retí lọ́dọ̀ wa ni pé bá dùnfẹ́ èyí ò lè dúpẹ́ lórí oore kan àyà ìgbàsẹ́yà bá mọ pàtàkì ìdẹ̀ra yẹn torí pé àmọ́ ìdẹ̀ra eléyìí abẹ Allah subhanahu wa ta'ala bá sáà lọ́pọ̀ lọ́wọ́ wa abẹ ó gbà níjọsìn lọ́wọ́ wa gbogbo tí wọ́n máa ń paṣẹ náà jẹ́ káwọn akọ́ àwọn sọ fún wa gbogbo ìgbà mẹ́jọ tọwọ́ wa wá o ọ̀la ìsinmi rẹ̀ lọ àmọ́ màṣẹ rẹ̀ ní o àṣìṣe rẹ̀ ní ọlọ́pọ̀ mọ́tàmọ́tò fún wa àwọn tí wọn lálàáfíà bàbá rántí àlàáfíà rẹ̀ sí wa àwọn tí wọ́n bẹ lábẹ́ ilé lọ sí àwọn àgbẹ̀ tí wọ́n káàkiri rẹ̀ fún àlàáfíà rẹ̀ kọ̀ọ̀kan wa ọ̀la ìsinmi rẹ̀ ọlọ́run àtúntúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí eléyìí tó ń ṣe fún wa bá a bá mú ẹgbẹ̀rún bá bá ní àwẹ̀ ramadana ọgọ́rùn-ún ni àti bá a bá mú lẹ́yọkọ̀ kan bí ó ti kó bẹ̀ náà nù. nígbà tá a wo bí ọgbọ̀n pé a ọgbọ̀n lágbà ó ń kà wá láyà a ti mú ní ìsì àti dá láyà báyìí. tó tó túmọ̀ sí pé tá a bá pín sí mẹ́ta lónìí la mú ẹyọ̀kan nínú ẹ̀ abẹ́ aláàkójọ kọ́ta ṣe wọ́n rò fún wa hmm. ẹyọ̀kan tá a wá múnú mẹ́ta yẹn àárín pé méjì tó kù yẹn ó tún wà délígéètì gan púpọ̀ ó ó ìsọ́ra ṣe bẹ́ẹ̀ pọ̀ ju mẹ́wàá àtàkọ́kọ́ lọ torí pé mẹ́wàá èyí tó kù yẹn mẹ́wàá yẹn ń bẹ láàrin mo fẹ́ pálásì èyí tó kù mẹ́wàá èyí tó tún kù ìdajì rẹ̀ òun ni pé mẹ́wàá tó kù bóòlù àṣìṣe torí pé mẹ́wàá ti ń lọ ni ọba tó ṣe mẹ́wàá àkọ́kọ́ ìní ọ̀rọ̀ fún wa sílẹ̀ bá ṣú lẹ́yìn abẹ́ kọ́tà ìpàdé wa òun nínú ràbàtà yóò jẹ́ ramadana ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ó lé méje lẹ́gbàtà nẹ́bí jẹ́ láti bákàrà sí nàìjíríà atọ́wọ́ àdínkù kẹfà nẹ́bí náà ẹni tí ti lóore jùlọ ẹni tí máa bá rẹ̀ ẹni tí ti lóore jùlọ ẹni tí máa lóru ẹni tí ti lóore jùlọ ẹni tí máa àánú ẹni tí máa lóore jùlọ ẹni lórí pé báwo làlàyé ọ̀rọ̀ yìí báwo ni ó ṣe dé sí bọ̀wá wọn ò wá sùn wọn owó níjọ́ tí ò síwèé níjọ́ tí ò sí jẹnẹrétọ̀ níjọ́ tí ò síná níjọ́ tí ò sóńfẹ̀ ọ̀wọ́ báyìí ni wọ́n fi kọ gbogbo báńkà ìkàlẹ̀ ọ̀wọ́ báyìí ọ̀wọ́ wọ́n wá máa tún dì í lórí lẹ́rù tó máa gbé káàkiri wọ́n tún wá máa ń tà fún gbé lọ báwọn èèyàn ni ó yàtọ̀ sí ibi ètò níyì abẹ́ báwa sanwó lẹ́sàn dáadáa o òkú lórí àwọn afá wa tó gbogbo àwọn olùmọ̀ olórí àwọn òbí wa tọ́lọ́ba láàlú rọ sábàbí dáadáa láti ju eru ọ̀nà ìfún wa àtẹ̀mọ́dún wọn ládàá rẹ ọlọ́run. mo wá sórí gbogbo àwa náà lápapọ̀ táàbù tó sọ̀rọ̀ ẹ̀sìn àtẹ pàtàkì jùlọ ìjókòó ìgbọ́sà kan wọlé sàn olórí lórí ẹ̀ níbi tí a dé nínú súrátù alhajj ìyẹn súrà ẹlẹ́kejìlélógún ẹsẹ̀ ọgbọ̀n àti méje gbọ̀gbà. أعوذ بالله من الشيطان الرجيم وما بين تابع 52 بعد 37 نعم سورة الحج لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لتكبروا الله على ما هداكم وبشر المحسنين Tábá wo ọ̀rọ̀ súrà yìí dáadáa, ó gbọ́dọ̀ yé èmi àtẹ̀yìn wípé ìjẹ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ hajj á ti ṣe bíbélé ọba adẹ́dàwò lọ́lọ́run bá pọ́ sí wẹ́wẹ́ báyìí fún wa. Ẹ dákun kí ló kù nínú àlámọ̀rí ẹ̀sìn tọ́lọ́wò ní sàlàyé ajẹ́ wípé èyí tá a bá bá ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ nínú alukur'an bọ́ọ̀lù láti bá àbámu súnà tani anabiwa Muhammad ìyẹn ni wípé kò sí orípa kan apá kan agbègbè kan nínú ìsẹ̀mí ayé ẹ̀sìn ká sọ pé táyé tí ò jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó yànnà náà torí pé ó ti mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ ó padà ṣẹlẹ̀ táwọn ẹbí bá lọ tán ó wájú ń sàwọn àlàyé yẹn fún wa. bó láti dúró ti tàwáàf ọjọ́ bẹ̀rẹ̀ ọjọ́ bó láti lẹ́kọ̀ọ́ tó fi dórí tàwáàf lè fà bọ̀. tábà wá ṣe léyìí tán níbi tí súrà yìí tó ń bá wa yẹn nàna ọ̀rọ̀ hajj ó wá bá bá bá wa nínú ọ̀rọ̀ eléyìí tí a kà lánàá tó jẹ́ kórìí ẹ̀ láti dúró a fẹ́ ṣàlàyé rẹ̀ kó lè rí ìbásopapọ̀ láàrin tàná àti tòní tá a fẹ́ bẹ̀rẹ̀ a rí pé wa ta'ala ó wa wípé gbogbo tá fi ń jọ́sìn fọ́lọ́n kò sí kankan tó ń bùkátà nù rẹ̀ ń so ẹ jẹ́ kíyàn ó yé wa dáadáa owó la mú lọ́wọ́ ni o ẹran la mú lọ́wọ́ ni ìgbàlá fẹ́ ṣe ni o ẹ má jà rò pọ́lọ́ láǹfààní kan tó fẹ́ benefit lára ìjọsìn wa ẹran wa àwa la ní àwa la pa àwa náà la kí ni àwa náà la jẹ ajẹ́ pé ṣe jẹ́ pé àwa la jẹ yẹn ti ń retí lọ́dọ̀ wa òun là níyàn àti pé sáàtì tẹ̀ láṣẹ òun. wẹ̀lẹ́ bí yàrá rúbọ sọ́kọ̀ wá mi. ìtumọ̀ ẹni pé gbogbo ìgbà pé yóò bá ṣe dáadáa ó ṣe nítorí pé ah, mo fẹ́ kọ́ lóun gbà lọ́wọ́ mi mo fẹ́ tẹ̀ láṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ó bá ṣe dáadáa ó ṣe ń torí pé ọlọ́run ló fẹ́ kí ní ìlú fẹ́ jìnà sí mo fẹ́ ń pè ní àtẹ́kù wà nìyẹn. àwọn olùmọ̀ wọn ní Imam Ali rọ́bì ọlọ́wọ́ àìníwá bọ́ ọlọ́mọ sàbáyọ́rù sí ó ní kí ni wọ́n ń pè ní àtẹ́kù wà ó ní fẹ́ ń pè ní àtẹ́kù wà ó ní alhaufu min aljalil wal amalu bitanzil wal rida bil qalil was sidad li yawm ṣe nǹkan wàlà amalu bi tanzil gbogbo ń tábà wá ṣe nínú ẹ̀sìn a máa ṣe níbàámu pẹ̀lú tọ́lọ̀ ń sọ kàlàkàyà àlàyé àdàbọ̀ Muhammad ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ka ìtumọ̀ rẹ̀ òní àrídọ̀ bil qalil ẹnu wọn bá tọ́lọ̀ ń bá fún yàn ó yọnu lórí ẹ̀ pé ọlọ́run mo dúpẹ́ eléyìí tó wá pabambari rẹ̀ tabalágbájá ó ní sẹ́kùà ó ní fàyọ̀ ọlọ́run láti gbọ́dọ̀ máa gba àwẹ̀ yìí ó yá ò gbogbo òde ẹ jẹ́ ká gba àwẹ̀ ọdún yìí pé tọ́lọ́run bá kádàrá tá a bá gbà ní ìlọ sílé mi tá a bá wá gbà ká gbẹ lẹ́yìn sí ìgbà pé alẹ́ mẹ́gbà ní ìmọ̀ ìtẹ̀dá lèyẹ ọmọ ẹ̀rọ ṣe ìyẹn túmọ̀ sí pé à ń palẹ̀ mọ́ gbogbo ìgbà mùsùlùmí gbọ́dọ̀ palẹ̀ mọ́ àbí Allah subhanahu wa ta'ala lórí orígun yìí gbogbo mùsùlùmí lápapọ̀ àwọn tán lọ ní Ramadan àwọn tí wọ́n lọ lẹ́nìí àwọn tán lọ lánàá àwọn tán lọ ń bàtà bẹ̀rẹ̀ àtàn tí ó padà lọ tá àti ìmọ̀tẹ́lẹ̀ tí ó kàn ọlọ́kọ̀ sọ̀rọ̀ àforíjì wọn. ọ̀kan nínú àwọn àfáà wa tó jẹ́ àbúrò àfáà wa ìyẹn ni àbúrò pòfẹ́sọ̀ Abdulwahid Adébísí ọlọ́kọ̀ sọ̀rọ̀ àforíjì àbúrò wọn kan sí eléyìí tó ba nínú jẹ́ pọ̀ wá nìkan tí púpọ̀ ọlọ́run ìyá náà ọjọ́jú wọn orí bí ọlọ́run lóòótọ́ ni ó bó sọ pé ibi lóòótọ́ ó gbóná tó ti yé àmọ́ ìyọnu téèyàn bá lè yọnu lórí ẹ̀kọ́ ní jẹ́bi ìyá náà bá sábà rọwọ́ lójú ó fẹ́ látara wọn tó ti dórí pọfẹsọ abdulwahid adébísí alifa adébísí abdi Allah subhanahu wa ta'ala bá bọ̀ wọ́n sòrò torí pé nú àwọn tí wọ́n rò pé wọ́n máa bá wọn gbẹ́rù yẹn òun ló tún lọ yẹn ẹni tó bí tẹ̀lé wọn gangan a rí àtàlífà wa àtàwọn àgbàdà Oyi, àwa tẹ́mi àti ẹtọ́lọ́n kádàrá ká dàgbà ń ṣe bá ń ṣe ń sórí fún wa ọlọ́run bá sàrà àforíjì wọn ọ̀kan náà àfáwa náà lọ lánàá náà eh, ayé ayé ni rọ́mà ayé ló ma eh, àfáwa àbọ̀rọ̀sáàkì ayé ló ma ṣe ti rí ìyẹn túmọ̀ pé tẹ́ bá wo jẹun yíra pé gbogbo táwọn òun náà ní tẹ́tà ń ṣe yìí ẹ̀sìn nìkan ni òun aláyé ẹ̀sìn lábẹ́rẹ̀ téèyàn ò lè parí ẹ̀ tí ó ṣe níbi tí ó lọ́ máa gbẹ̀san rẹ̀ lọ téèyàn ó tún máa jẹ̀rán ní kátó pé mo bá mọ̀ ní ìbá jù bẹ́ẹ̀ lọ àwọn méjèèjì mọ̀ sábà foríjì wọn mọ̀ sábà yá fi wọn ibi tá a ti lọ ni wípé àtúntàkùn wa. ọba aláàlọ́wọ́ gbà lọ́wọ́ wọn òun làwọn sábà lè ṣe nítorí ìtòun كذلك سخرنا لكم لتكفروا الله على ما هداكم الله سبحانه وتعالى ọmọ òtítorí nǹkan kan rọ àwọn ẹran yẹn fún wa ẹran ló kàn sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ míì náà ó fún wa ni wàláì a lot of things lọ́ba fún wa tá a bá wo bàálù tá ń fún wa ni tó bá lọ́pẹ́ kò tí ì sí bàlúù dìsìn pàtàkì jùlọ àwọn ọmọ òde ìsìn kò sẹ́ni tí ó lọ wípé tọ àárín díẹ̀ ni o bàbá dọ̀yọ̀lé àsìnmi bàbá ti kúrò lọ́yọ̀lé àárín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọ̀dà omi bàbá ti wá kúrò ńdá omi a máa lọ a tọ abárin díẹ̀ bóyá bàbá lọ Wagadugu bá a gbọ́n náà Burkina Faso bóyá alẹ́ rọ́lẹ̀ kàtá rìn tágbàwọ̀ nìjẹ́ ọ̀yà sálẹ̀ rìn báwọn báwọn tàná sì ti rìn nù ذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم àwọn olùmọ̀ ní tùmọ̀ ayé àyíkẹ́kẹ́ ni pé sàkárà hálà kan kò ń ṣe wọ́n ní rọrùn fún kẹ́lẹ́ mọ títóbi òun ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ pa ẹran á ní bísímìláì wàlọ́hu àtùbà nítorí wọ́n akẹ́lẹ́ dákọ̀ mi sí pé mi mo tóbi jùlọ àlámà àdàkùn lórí eléyìí tó tọ́fà sọ́nà pé bá a ṣe máa ṣe nìyí wàbáṣírí àlùmọ̀síní ó ní ẹkún nírò òdùnnú gbogbo ẹrú tó bá lè sin náà nígbà pé ń rí àlùmọ̀sín ààyè àlùmọ̀rọ́tìbù àfáàlìsà mínà àlùmọ̀rọ́tìbù dín nínú ìpele tó tóbi jù nínú ìpele pé lágbájá ń fẹ̀sìn mọ̀rọ́tìbù kí ni o àlùmọ̀sín ló ga jù àlùmọ̀sín ó lẹni tí ó máa sin náà nígbà pọ́lọ̀ wọn àwájú rẹ̀ báyìí ọlọ́pàá nínú tó ju ọlọ́pàá ayé lọ ìjọ bẹ́ẹ̀ bá ti rírú ọlọ́pàá kò ní dààmú láyé mọ́ bẹ́ẹ̀ bá kó gbogbo èèyàn tí yóò ní ẹ̀wù yẹn nígbà tí fèèyàn tì ní bẹ́ẹ̀ bá wá sí ń bẹ̀ yóò wá ṣe dáa jù bàtà ẹ̀wà ń bẹ̀ lọ torí pé ó mọ̀ pé ọba abẹ́bà ń ṣe kí ni ó wó òun ní sánmà fàyín lámtà ń tara ú fàyín lùdàwù yàrá rẹ̀ ó náà máa ń pè ní dáràjà àmọ̀rọ̀ ọba àwọn tó máa ń rọ gírí ká tó máa ń bojú tó pọ́ lọ́wọ́ ọba láwùú àwọn ń bẹ pẹ̀lú àwọn àtìmọ́ rẹ̀ àtagbára rẹ̀ ó sì rà wọn. wàbáṣìrì gbogbo ẹni bá lè sin lọ́n bẹ́ẹ̀ òun lẹni táàkì gbogbo wa náà la gbà wẹ̀ àbí sẹ́nu wa gbà. kálukú lè sọ pé èmi gbà wẹ̀ àmọ́ ò lè sọ pé lágbájá gbà wẹ̀. ọlọ́run nìkan ló mẹni tí kí ni ìgbà wẹ̀. báṣìrì mọ̀ sí ni àwọn tó lè gbà wẹ̀ yẹn wọ́n wà ń kọ̀rọ̀ wọn gbangba ọlọ́ọ̀bà láàrin ẹ fún wọn ní ròdùnú pé wọ́n rí ọmọ òun ọlọ́run ọlọ́mọ tàfi sínú wọn náà. إِنَّ اللَّهَ يدافع عَنِ الَّذِينَ آمَنُوا إِنَّ اللَّهَ لَا يحب كل خوان كفور إن الله نبج الله سبحانه وتعالى أكثر اسم من أسماء الله ذكر في القرآن اللفظ الجلالة إنه رقم طبعا لا تنزل tí gbogbo tọkọ tó kù pátápá tí wọ́n máa ṣe ẹ̀ròyìn sín oníláàbù Allah oṣù ló kọ́ tó bá dẹ́gbà repeat ẹ̀ lé sí péjì kan ní péjì àlùkòrán àti kẹ́bí alábùdó jàlálà onítẹ̀bárí kòrán nìkan àwọn kòrán sábà ń bòdì Allahu rẹ̀ tẹ́ ti fi báyìí ẹni wọ́n bòdì rọ́bù wọ́n bòdì Allah olówà mi wọ́n bá bòdì rẹ̀ <laughs> ìyẹn túmọ̀ sí pé Allahu subhanahu wa yòdá fẹ́rù ó lóun lòun dáàbò àwọn àwọn ló ń lọ́wọ́ àwọn àwọn ló ti ń dáàbò wá. ni pé ó ń dáàbò àwọn kan kúrò lọ́dọ̀ àwọn kan kúrò láburú àwọn àwọn kan àwọn àwọn olóńgbò máa dáàbò bò alìlẹ̀dínà àmẹ̀nù àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. ajẹ́pẹ́ Allah

إن الله لا يحب كل خوان كفور إن الله torí الله sọ yìí bó ṣe ń dáàbò bo àwọn kan olóhùn nífẹ̀ẹ́ àwọn kan àwọn wo ni ó ní pòlùlà gbogbo hawaani àwọn ọ̀dàlẹ̀ èèyàn kàfúùr àti bábo orí ọlọ́run a rí pé sífà yìí ìròyìn méjì ó jẹ́ ròyìn tó burú púpọ̀ tí wọ́n gbọ́dọ̀ fi ròyìn olùgbàgbọ́ òdodo. àfáà wa tó ṣe tafsir kabir alfaru razi rahima allah rahma tawafa ó ní kí ló fà á tọ́rọ̀ yìí ti tẹ̀ lọ́rọ̀ hajj ó láàrin pé tó ń bẹ pẹ̀lú ọ̀rọ̀ hajj ó ti parí ọ̀rọ̀ hajj níta sọ ẹ ti gúnra tán ẹ ti parí kí o ẹ ti parí iṣẹ́ hajj àti bẹ́wù lẹ́lẹ̀ kí láàmú torí ká lè parí iṣẹ́ kó máa rí pé wọn ò sọ́tọ́ fún wa bá a bá ti gbẹ́ wulẹ̀ tán bá a padà dé mùnà àwọn tá a padà dé sí mẹ́kà kó tá a máa retí nígbà wo ni wọ́n kó wa lọlé ọba tẹ́tà wa ní ẹ̀gbọ́rọ̀ lọlé bẹ́ẹ̀ kí ló ní ká ṣe àwa máa retí dọ́wọ́ láṣẹ tàwáàfù ìwàdà láṣẹ tàwáàfù kí ni ìdágbére Allahu Akbar anabi sallallahu alaihi wasallam nínú àdéhùn kátó lálàáfíà ó ní àǹtẹ́jà lu áàkìrà eji o je nse bá ṣe kẹ́yìn nínú iṣẹ́ hajj àbí ọmọra ẹjẹ́ ó jẹ́ ni gbogbo semi tẹ́yìn ó bá ṣe ẹjẹ́ ó pé ni ó ṣe ni ó ṣe ibẹ̀ làwọn ti sọ fún gbogbo ẹni bá fẹ́ kó mẹ́kà ẹ má lọ tàwáàfù a máa ń bẹ àwọn agents ọmọ kó wa lọ kọ́lọ́ wọn sùúrù torí pé wọn máa ń wà á ta owó wọn wọn ì ètò yẹn àwọn tọ́lẹ̀ ń ṣètò tí ì bá jẹ́ pé màgbòmágbó fẹ́ wọbẹ̀ tí bá àmọ́ bá ṣe wá ó sì lè lẹ́gbẹ́ bá ṣe wá pà bá bẹ́ẹ̀ lọ á tó dàrú wọ́n wá bẹ̀rẹ̀ sí máa lọ fáwọn ẹ̀yà láì fún wọn fún wọn lówó àbẹ̀ tẹ́lẹ̀ tí ò yẹ kó ṣe bẹ́ẹ̀ àwọn agent tó bá da ìjọ tẹ́ ẹ bá fẹ́ lọ àwọn agent kan tán ní kákérò wá ó ní ìjọ tẹ́ lọ ní ìjọ tẹ́ dé ní àwọn ní packages méjì ìjọ tó bá wù yín kan ní tó bá tẹ́ ń lọ́rùn àwọn ní fifteen days àwọn ní twenty one days hòtẹ́ẹ̀lì mi tẹ́ẹ̀dì sí kódà tẹ́ bá fẹ́ máa ra yín bẹ́ẹ̀ ṣe fẹ́ máa rìn ní alámà wọ́n jẹ́ pété wọn máa wo rẹ̀ pé mo fẹ́ wo yàrá mi àwọn máa sọ nọ́mbà yàrá tẹ́ bá wà níbi tọ́lọ́ ti sàmú àwọn ẹjẹ̀ǹtì tẹ́tẹ́tẹ́ àti ṣiṣẹ́ yẹn ẹ̀bọ́lá fẹ́ ló ń bẹ̀ ní tó kó ti lọ nírọ̀lẹ́ kán fún wa láago fẹ́ dápọ̀ aago mélòó là á kó mẹ́kà tá a lọ bàálù bá ti lẹ́yìn àlásàrì ń o ká lọ sí o. ó má jẹ pé yóò ṣe tàwáàfù kalẹ̀ àwa ló dọ̀la tó bá ti dọ̀la ó fi ìyẹn lẹ́ẹ̀lẹ́ kó tún mi sí lásùbà ìyẹn ló dára jùlọ nígbà tá a bá wá parí iṣẹ́ yìí ẹ wá wo iṣẹ́ ìṣe tóbi tó Allah subhanahu wa ta'ala sabaqa fi ilmihi ó ti ṣáájú nínú ìmọ̀ rẹ̀ ó ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí wọn ò ní gbà kárí sẹ́yìn ṣe àfi kó lo àbò rẹ̀ fún wa kó lo kí ni àbò rẹ̀ kó lò fún wa ló fi rò pé tá a bá dúró láti lo ààbò rẹ̀ iṣẹ́ yìí ò ní gba ṣíṣe fólùgbàgbọ́ òdodo lójó lo iná láà yùdá. bàbá wo fíìlù yùdá fèrò lọ́dà wà fún elédè ìmáàna mọ̀fáàlà. ìyẹn ni pé iṣẹ́ tẹ̀yẹ̀ méjì ń dìjọ́ tì síra wọn tó túmọ̀ sí pé kèfèrí ò tẹ́ lọ́rùn bá a ṣe ń lọ mọ́kà yẹn kò tẹ́ lọ́rùn àwa ni àní gbà pàtàkì jùlọ àlámọ̀rí ẹ̀sìn ó gba ká dúró dáadáa ọlọ́run ló mójú tẹ̀sìn tó bá báwa ló bá fi lọ́wọ́ ni a ti máa sọ mí. ìyẹn ló fa al-Qur'an al-Karim Allah subhanahu wa ta'ala tawalla bihirzihi ọba adẹ́dà ó mójútó Qur'an ní kíkà àti ní sítọ̀kalẹ̀. Ọlọ́run ló ń sọ ìrántí kalẹ̀, kìí ṣe ìrántí àlùkùránì nìkan àti Islam, ọlọ́run ń dáàbò bò ó lọ́dọ̀ pé inna Allah yudafi'u o. Àwọn olùmẹ́nita tó lè rí múnú ayà yẹn pé Allah subhanahu wa ta'ala ó fún wa confidence àwa tá a bá jọ́ olùgbàgbọ́ òdodo pé ẹ̀fọ́ kan yẹn balẹ̀ ń mọ̀ dáàbò bò yín. Yudafi'u ń dáàbò bò yín. Toró mọ̀ pé wọn ní gbà. Àwọn àwọn oní kùlà kúlù hawani hawani ní kàtòlù mọ̀bálára àwọn tí wọ́n dùn gbòǹgbò níbi ìjàmbá ní abalẹ̀ yẹn dùn gbòǹgbò níbi kíni níbi kíni ó jàmbá ẹ̀ lè gbé nǹkan tí wọ́n lọ́dọ̀ kọ́kọ́ wọn balẹ̀ kàfúrù wọ́n tún já láì múre ìdẹ̀rẹ̀ ọba abẹ́dà kọ́lọ̀ ṣe fún wọn eléyìí ni ààbò tí Allah subhanahu wa ta'ala tó promise àlèhùnmẹ́ yìí láti jọ́ tó ti gbà nẹ́bí dìde òní yà kò ní bò májàmú kí ló wà ń bẹ̀ ká nígbàgbọ́ sóhun bàbá ti lè mú ìgbàgbọ́ sọ́ba dẹ́dà Allah ti promise wa kó o máa ṣe kíni o máa dáàbò rẹ̀ bù wa. wàlá sẹ́yìn ló bára kàlọ́ ní ìpínlẹ̀ lọ́tọ̀ ó ní ẹ má kó ṣuṣu ó bẹ̀ má banújẹ́ ẹ má kó ṣuṣu àwa náà sọ ń fún o wàlá tàzánù ẹ má banújẹ́ wà á tún múlẹ̀ àlẹ́ òun náà ẹ̀yin borí. àmọ́ májàmú kan ni o kí ni májàmú yẹn. tẹ́ ẹ bá lè jẹ́ lódodo olùnígbàgbọ́ sí Allah ìyẹn túmọ̀ sí pé àwọn kèfèrí wọn ò ní dákẹ́ o ẹ má dárò pé wọn ò dákẹ́ torí pé mùsùlùmí tiwa tòní àwa la sùn tẹ́tẹ́rẹ́tẹ́ àwa la rò pé ẹ má wọrí ọlọ́run ti ṣe gbolóṣe gbolóṣe dé ó ti gbá màánà lé wa lọ́wọ́ ká dúró tẹ̀sí gbogbo ọ̀nà tí nǹkan bá bẹ̀ ti lè ni ká dúró ó yẹ wa ẹ̀yin náà wò ó gbogbo ọ̀nà náà fi ń parọ́ ọ̀nà àti dojú ẹ̀sìn ìbolẹ̀ ni wọ́n máa wá lòun náà fi ní yorùbá fẹ́rù mùfá àìlà tó máa ti ń gbé wá lòun náà máa gbé pàdé wọn òun sì ní fílẹ̀ lẹ̀ tẹ́ bá lè dúró. Inna Allaha la yuhibbu kulla kawwanin kafur. Orílẹ̀-èdè yìí la wà láìpẹ́ níbi oṣù bíi mélòó kan sẹ́yìn tí wọ́n sọ fún wa wípé there is a Christian marginalized níbo ní Nàìjíríà. kí ni ìyẹn fẹ́ mú wá fún wa ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n fẹ́ dojú kí ni wọ́n fẹ́ gbéjà ko ìsìláàmù ni wáyì ìbéèrè tá à ń bi wọ́n bì sí tí wọn ò tí ì lè dáhùn ó ní wípé ǹjẹ́ ti káyà máa jó omi àwọn òwò ni wọ́n pa ń bẹ̀ àwọn òwò ló fara kásá àwa ni ẹ lọ mú statistics wá tó lè sọ fún wa pé níjọ́ tá ti ń pààyàn stéètì christian wo ni wọ́n ti pààyàn tó tó stéètì mùsùlùmí bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ló ń dáàbò rẹ̀ bò wá ó wù wọn bí tán bá lè kó ikú lẹ ọba láàánú wọn ní gbà inna Allaha yudafi'u ó ló ma ó máa dáàbò bo àwọn tó bá ti òdodo ọlọ́run ń sọ o kódà lólórí kan tó lè sọ wa ẹ jẹ́ ká eléyìí a ní kí mo pè é láàmì kọrí ní wàlámì bàyìí àìdá nínú íńtánálì àbí íńtánáṣánà kò sí. níjọ́ tí wọ́n ti ń lu ọmọ Palestine tó ti ń pa wọn sẹ́ẹ̀rẹ́ ìrìnàjò tó bá gbọ́ wókè àánú ọlọ́run wọn rí gbà ìdáyàfẹ́ ránilẹ̀ bí nà ámìn. ìyẹn túmọ̀ yìí pé tí ìbá jẹ́ pé ẹ̀sìn jẹ́ ẹ̀sìn ọba adẹ́dà àwọn èèyàn ti kú ọ̀run Islam bẹ́ẹ̀ torí pẹ́sìn rẹ̀ ni iná lànà ń sùrọ̀ rùsùlánà. wọ́n lè ní ilẹ̀ الدنيا ويوم يقوم الأشهاد الله سبحانه وتعالى ó ní dájú òun lòun ràn òjíṣẹ́ lọ́wọ́ والذين آمنوا في الحياة الدنيا àti gbogbo ẹni bá lè jólùgbàgbọ́ òdodo lórí ilẹ̀ tó bá ilé dúró tẹ̀sùn ó dúró tì kódà wá kò nìkan wá ni. nígbà tí mo ń wo dọkumẹ́ntìrì kan nípa Palestine nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà yẹn a ẹ wo aṣọ táwọn ọpọlọ sí máa ń wé sórí yẹn ọmọ nìkan lóru ẹ̀ láìpẹ́ tó máa ń dàbí kàlákìnní báyẹn tó máa ń wé mórí yẹn wọ́n lọ́ọ̀yì aṣọ yẹn as far back as 1928 ni wọ́n ti lò far back nígbà tí wọ́n parí ogun ayé àgbáyé àkọ́kọ́ lábẹ́ ja ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì second world war láti bẹ̀rẹ̀ wàhálà yẹn ni wọ́n ti ṣe kọ̀ọ̀rọ̀rùn ní Britain wípé ẹ wá o àlámọ̀rí wo la fẹ́ ṣe sọ́rọ̀ yìí àwọn Júù yìí kò sọ́gbọ́n tá a lè dá ńgbà parí ogun àgbáyé yìí òun ní ká wá bò láàkó wọn lọ ẹja palẹ̀ mọ́ wọn gbogbo bí tọ́ba wọlé wà láyé ẹja lọ fún wọn ìlú kankan máa lù kálẹ̀ já sínú ó dábò wọn lọ wọ́n jòkó nígbà yẹn ní wọ́n lọ wọ́n ní kò táwọn lọ àwọn máa gbọ́ táwọn sórí ilẹ̀ bàbá wọn lọ gbìn wọ́n sọ́kàn lárúbáwá lọ gbìn wọ́n sórí ilẹ̀ Abdul ilẹ̀ tí ti ń lò ti pẹ́ ilẹ̀ rẹ̀ títí ń lò wọ́n tẹ̀ lọ gbìn síbẹ̀ wọ́n wá pọ̀ ọ̀hún ogun tì í díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá jẹ́ pé Israẹli ló bá nílẹ̀ yẹn ni ẹ àfi population ká fi wò ó tí ìbájọ́ pàrọ̀ǹsì ọba dẹ́dà ó yẹ kí population Israẹli ó ti times population ọmọ Palestine bẹ́ẹ̀ torí pé wọ́n ti ń pa wọ́n tó yẹn táwọn kan jáde wọ́n sì ń bímọ mo wá fojú mi rí nineteen forty eight àti 1940 mo rí pé láti ìgbà yẹn ni àwọn èèyàn ti ń sunú mohayam kí ló ń pè ní mohayam òun ni ilé tẹ́ǹtì sanfasọ́ta ibẹ̀ náà ń bímọ sí láti ìgbà ibẹ̀ náà ń fẹ́yàwó sí tọ́ba mánéèjì rẹ̀ tó tún túlù yẹn ṣe díẹ̀díẹ̀ bàtẹ́bà níbi ọdún mélòó kan wọ́n tún dá gbogbo ẹ̀ wó ẹ̀ má dúdú ń fẹ́ ṣe ní Gaza ni. Mo láti lọ, Inna Allah yùdáàbí Àwa ní ká tó ti gbàgbọ́ wa àti ẹ̀sìn wa tọ́lọ̀ ọba aláà tó ti lé wa lọ́wọ́, ọlọ́run tàbí ọ̀ràn àlọ́run. Inna Allah rà fi gbogbo ńlá wà ní Allah subhanahu wa ta'ala, ọlọ́run nífẹ̀ẹ́ sí kúlà gbogbo Hawani, gbogbo ẹni tí máa ń jà báyìí ọlọ́run ló nífẹ̀ẹ́ sí wẹ́rí bẹ́ẹ̀. Wọ́n fi nǹkan tiwa ọkàn balẹ̀ tó tọ́kọ̀ bá ti balẹ̀ lórí wa lọ́wọ́ nífẹ̀ẹ́rú ẹrú bẹ́ẹ̀ kẹfúùr ẹni tó jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ olùfigbábóore aláìmóye ètò ọlọ́run ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún náà. رُضِيَ لِلَّذِينَ يُقَاتَلُونَ Allah subhanahu wa ta'ala ó ní uzina a ti fún wọn ní yọ̀ǹda àwọn olùmọ́mọ́ ń pe fíìlì yẹn ní fíìlì mẹ́dí mẹ́fìlì lil majhul lil ma'lum uzina wọ́n ti ti yọ̀ǹda kalẹ̀ lilladhina. yuqataluna bi annahum zulimu. lilladhina yuqataluna fún àwọn tí wọ́n ń bá jà àwọn tí wọ́n ń pa bí annahum zulimu apáwọn náà ní pé ẹ bá wọn jà padà. torí pé kí ni wú mú wọ́n sàbòsí fún yín. wà iná wọ́n àdáyà wà iná wọ́n tó bá kọ́dá dájú ọba tó dá sọ́mọ̀ tó dálẹ̀ ọba tábà sọ́mọ̀ ọba tó jẹ́ pòun làwọn tó wà lẹ́nu ìjọsìn fún àlá násìrì him násìrì him yẹn yóò padà sọ́dọ̀ àlẹ́bí náà wú lè mú àwọn tó sàbòsí fún tó rẹ́ni tó sàbòsí fún sí. iná násìrì him. Allah ní lórí pé kí n ràn wọ́n ṣe yẹn làkọ́rọ́ ó ní ẹ lọ mà dájúdájú ipá mi ka àsìkò tó kàwù mí ni mo fẹ́ fún ọ ní yọ̀ọ̀dà yẹn ni. Àyà tí a kà yín, òun ni àyà fi jihad. Ó là kọ́kọ́ àyà aláàtọ̀ kalẹ̀ lórí pé ó yá mú mi ní ẹ̀yin náà dìde. Ẹ dìde, mo ti máa ń o, ẹ ẹ wá lọ fèsì wọn inna Allah ala nasrihim ìyá túmọ̀ sí pé ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tó ọdụ dé ọdún mẹ́tàlá àkọ́kọ́ ànábì òsè kí ni kò gbọ́wọ́ òkè báyìí kódà gbó ẹ lọ ìyà tí wọ́n ti jẹ ní báyìí náà màdùrú bí nínú wọn ànábì àtàwọn bẹ nínú ẹni tán náà ẹni tán ẹni tán fìyà jẹ gbogbo ọba a gbọdọ márùn-ún ti ìyá ìyá dáadáa awùwàlùṣà ìdá islam àkọ́kọ́ obìnrin tí wọ́n kọ́kọ́ pa nínú islam sùmáyà rọ́bì aláwọ̀ àní alọ́mọ́sàbà yọrù sí ẹ̀yin náà wo torí pé ọ̀lẹ́ àtòun rẹ̀ yasir amaru ọmọ yasir àwọn méjèèjì wọ́n fi wọn wọ́n jẹ wọ́n níyà wọ́n pàyàwó tán jẹ àmọ́ ọ̀rọ̀ ọmọ ya ṣe wọ́n fi àjẹ wọn lórí pẹ́gbà yẹn àṣẹ òtí lánàbí sallallahu alaihi tí máa ń kọjá lọ bí tí wọ́n ti ń jẹ wọ́n níyà ẹ̀gbọ́n lánàbí máa ń sọ fún wọn nígbà tí tí wá ká, ọlọ́run rẹ̀ ipa ọlọ́run rẹ̀ ká. àmọ́ ọlọ́run rẹ̀ sọ fún pé ò gbọ́dọ̀ yóò wà máa ní ya ìyá àlà yàtọ̀ ẹ̀rín alá ara lè yàtọ̀ ẹ̀sẹ̀ sùúrù fàyín nà mọ̀ ìdá kọmọlì jàdínà àbá ẹ̀kú ọ̀la yẹn lábà ìwà lè jẹ́nà sọ́bùrà ṣé wọ́n lè gbẹ̀mí àtẹnurú sùúrù. ó ti yọ̀ bọ́ sọ ni pé ẹ wo ọlọ́run òróró ọlọ́run ló tí ẹ wò àwọn yẹn ti kú ó máa ń sẹ́sà àsìkò ó sì máa ń sẹ́sà àwọn ẹ̀dá tó bá fẹ́ lò fáwọn àsìkò kọ̀ọ̀kan àti iṣẹ́ kọ̀ọ̀kan tó bá jẹ́ pé Yorùbá ló lọ dá mẹ́kà ní ọ̀tọ̀ ní táwọn sọ wọláì ní ìfi ẹpẹrẹ wa àwọn ẹni tá a bá sí o ó ti ẹ̀já pápọ̀lọpọ̀ lárúbáwá tó wà lórí ilẹ̀ náà nísìn kí làwọn náà ò lẹ́ tó bá jẹ́ wípé ọmọ Nàìjíríà ló lọ dá sí pọlọsìn ni pọlọsìn yóò ti tú o ẹ wá wo ọmọ ẹ̀yà wa náà lókè ọ̀yà di náà tẹ́ bá ń pẹ́ bàbá ìdúgbò rí ha agbọ́pẹ́ gbọ́dọ̀ rẹ̀ báàkó mi báàkó ah báàkó mi ah ìjọ ọ̀dà tó wá máa kó bẹ́ẹ̀ yọ̀ọ̀ta yorùbá báàkó mi náà ni. tó ti yé ó tán náà nù ọlọ́run sànú. tó wọ́n wá dúró wọn ò kúrò tí ò bá jẹ́ as a state or as a capital ó yẹ kó àwọn tó dábẹ̀ yẹn ó dá wọn torí kankan lórí àyà yìí nígbà táyà yìí ó sọ̀kalẹ̀ àti kó tó sọ̀kalẹ̀ àwọn ará Mẹ̀dínà tí wọ́n wá láti Mẹ̀dínà wá sí hajj tánàbí bá wọn pàdé ńgbà akọ́bátìlì húlá àwìsáníà wọ́n jẹ́ etí kínní kan in numbers wọ́n máa ń sọ fún pé nígbà tá a ti yìí à pẹ́sìn rẹ̀ ẹ̀sìn òdodo ni kò sí mi fún wa ní yọ̀ǹda já lọ já lu àwọn kèfèrí tó ń bẹ ní abẹ́ àpáta rẹ̀ kí ló dé òdodo tó mú wa ìwọ́n wá kọ̀ ara o ẹ̀gbọ́n tá ànábì sọ ànábì ní lamumeru bi hada awo lamumeru bi hada wọn ò pa mí láṣẹ kí n ṣe kí ni ìjà wọ́n tó máa ń yà wá lẹ́nu àwọn òkọ̀tàn àbí òwítàn àbí òǹsọ̀tàn ẹ mọ́ sàbòsí fún Islam wọ́n ṣàbùsì wọ́n lànàbì ó wá mú idà sọ́wọ́ ọ̀tún ó mú kùránì sọ́wọ́ òsì àwọn olùmọ̀ wá ṣèwádìí kẹ́lìmọ́tù sẹ́yf bọ́lọ̀ kí la pé safe. tẹ́lẹ̀ ìbọn máa ń pè ní sword àbí kò sínú àlùkò àn. ọ̀yà ibà àwọn òfáàzì náà jòkó abẹ́ ti bá pàdé rí àṣẹ́yf sí yá bà fáwò sínú wàyà um wàtá àrùn káàtó báwọn oníkàjú lè ṣe máa ń pè pé àṣẹyìn ìdà kò sí mẹ gbogbo lẹ ti wá rí ó múdà lọ́wọ́ ọ̀tún ó ṣe kí ni bali ntashara islam bil akhlaqi wabi dawatin khaliso islam fọ́nká ó spread pẹ̀lú kí ni o ìwà àti ìjọsìn àti ìbálòore ṣe àá ṣe ń tó mú wá nì àti àkọ́ ìkù sáàbìtà alẹ́tì yunasi bèbè fẹsọ̀rọ̀ àti ìsáré sẹ́lẹ̀mà àtàwọn òdodo kan tó ṣe déédéé àdámọ́ ọmọnìyàn ọ̀ní àmọ́ mùtìmá lọ́dà tí mu náà àkàlẹ́ fílẹ̀ lórí ibú làwọn bá bọ̀ bẹ́ẹ̀. zina tó ní àmọ́ ìsàwá gan náà ti rí pé ọmọlúwàbí ẹ̀ lé báńdì ìsìnà abẹ́lẹ́ ọmọlúwàbí ẹ̀ lé ìsìnà. táwọn alọ́ ọmọlúwàbí kan ó ń ṣe húkọ̀ wọ́n mọ̀ tí wọ́n tún modernize ẹ̀ sìn wọ́n wá ń pèsè náà ní kí ni húkọ̀. ẹ máa sọ àmọ́ wa o ẹ máa sọ wọn o níjọ́tà nábì ó ṣe bẹ́ẹ̀ à fáwọn obìnrin wọn làwọn gba Islam nínú tó kà fún wọn ni pé aláyẹ̀sìríkìnà wàláyẹ̀zìmínà wàláyẹ̀ àwòláàdà wàláyẹ̀ fẹ́rí bẹ́ẹ̀ náà ìdí láàrin yẹ́fẹ́ni iná bẹ́ẹ̀ náà ibi nígbà tó débi wà láàyè wọ́n lọ́kàn náà àwọn obìnrin ní wà láàyè ó ní atẹ́zìnì lọ́rọ́ ọwọ́ ń bá wa ṣàdéhùn pé ká má ṣe sìnà ọmọlúwàbí má ṣe sìnà ni ìyẹn ni kí wọ́n rí kó dìnà pé ọmọlúwàbí ẹrú làwọn rò pé má ṣe sìnà ẹrú náà má fi ṣe sìnà tí àwọn náà lọ́pṣàn ni ẹ lè rí ọmọlúwàbí kan di sìnà káwá níyàlé ilé kan ìyàwó tó lọ́kàn lé ó wá gbé bá sìnà ìsọmọlúwàbí ẹni rí òsì lára ẹ̀ ó lápò rẹ̀ ẹni rí bíi tí ò bá máa sọ pé àwọn kankan wà tó ti ní lójú tó ṣe kí ni tó dòrò ẹ̀ lọ zìnà wà nù rẹ̀ ọlọ́kùnrin mẹ́ta làwọn ń bẹ̀ ó jọ kó lọ àlèwọ́ náà ń bẹ̀. ó láti lọ́ndà ní wípé àwọn èèyàn wọ́n try láti ṣe pa wípé gbogbo ọ̀nà làwọn ó gbà àmọ́ yọ̀ǹda ò tíì dé títí táyà ìta àkàyè ó ṣe kí ni kó tó sọ̀kalẹ̀. òbíyàn ní ìlànà ìlọ́kọ̀ tàlúùnà ní àyè náà mú gbólé mu. ìhànà òun gbólé wọ́n ṣàbòsí fún wa irú àbòsí wo ni wọ́n ṣe لذلك جاء من الحديث الذي أخرجه الإمام أحمد والترمذي بالسند عن ابن عباس رضي الله عنه قال أبو رضي الله عنه صحيح أخرجوا النبي من ديارهم إيه àwọn àwọn èèyàn yìí wọ́n ti fojú lẹ̀ wọ́n lé ànábì wọn jáde nínú ilé wọn làyú lèkónà àwọn làyà lèkónà á ìparun ó sì dé bá wọn. ìtumọ̀ ẹni pé wọ́n tún tó jà náà wọ́n tún pọ̀ straight ẹ̀ jáde ni pé jáde. àbí wà á yẹ mukuru bí kálẹ̀ bí iná kẹfẹ́rú. yusituka aw yaqtuluka aw yukhrijuka. wa yamkurun. wa yamkuruna wa yamkurun. ويمكرون ويمكر الله والله والله خير الماكرين. Ayà yẹn ló jẹ́ ká mọ̀ ní pé wọ́n fi ànábì sá ọ́ndà conditions mẹ́ta pé ọ̀ọ́dúró kọ́mọ̀sán kankan náà ká pọ́n láti ọ̀fà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àbí ká pọ́ ẹlẹ́ẹ̀kẹta àbí ká lé ọjà bì ìwọ tó wá fẹ́ múnú rẹ̀ ọmọlúàbí ọmọ kílàsì ọmọ bíbí inú yẹn lú yẹn ọmọ ọ̀rẹ́tọ́ ojúlówó ọmọ àtọ̀kọ́ àtòsí rẹ̀ ọmọ mẹ́ta ni ó tún wá jẹ́nu àwọn ọmọ abiyì min ashrafi Quraysh nínú àwọn ìdílé tí ń darí mẹ́kà ló wà àwọn alálẹ̀ jáde máa záníkà anábì ò ó jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti lé àwọn sọ̀hábà lọ sí Ethiopia wa láfíríkà anabi ní gbà wá yìí tí fòró ìfẹ́ pọ̀ ẹ lọ Ethiopia Medina ṣáájú kanabi Medina ṣáájú nínú wọn ni ọmọ wa alù Medina nínú àgbà àpá àwọn ará Medina lè àpá àwọn amúṣàbọ̀ ọmọ òmìnir wà lọ́wọ́ sọ̀rọ̀ ayọ́nù sí. ìyẹn túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tán lọ wọ́n wá tún dé Mẹ́kà ọdún kìíní ọdún kejì wàhálà yẹn náà ò kúrò wọ́n tún tírẹ̀tì ni. uzina lílẹ̀ dínà lúnà. bábà ti lè wá báyìí ní ìsìn náà lẹ́yìn ọdún kẹlónù a máa sọ after years ó jáde tì wọ́n pàdé wọn torí pé wọ́n sí fún yín ni wà inna Allaha ala nasrihim laqadir. ìtumọ̀ ẹni pé inna la qadirun min qabli dhalik ọlọ́ọ̀bà aláàkápá láti rẹ̀ ṣe àmọ́ ó fẹ́ jẹ́ káwa kan kárí àdánwò dáadáa àwọn kankan náà ọlọ́run lè dáàbò bo ànábì pẹ̀lú òǹkàkọ́ títí nígbà tó ń kà wọ́n pọ̀ bẹ̀tẹ̀ ó kàn wo azẹ́mẹ́nula aliyak àsìkò wo ló lè ṣe déédéé ó fẹ́ kí islam ó ti jòkóó káwọn tó fẹ́ wọ bẹ̀kẹ́rù ó má bà wọ́n àwọn tó fẹ́ dìfẹ́ǹd kẹ́mi tí wọ́n lóò ṣe kí ni kò dúró ẹni torí kí ni káàdì náà bí o tó kú òmàkà kan tó bí ọlọ́run bá láàdáàbòbò kàá bá dé náà tí ò dáàbòbò dé ni ألم ترى ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل nígbà tí wọn ò tí ì bí àmẹ́bí kí àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá tí ò tí máa jíṣẹ́ ọlọ́run dáàbò bo kàá tí ò dẹ̀ pè yàn kan kò sí ẹ̀dá kan nínú mọ́kàndọ́ yẹn tó lè dáàbò bo kàá pé kó máa wò. àlàyé ayé àìgbẹ́ ìdáhùn bíi ìtàkùn. Allah subhanahu wa ta'ala ó ní gbogbo fúlà wọn ò sọ dànù mọ́ wọn lọ́wọ́. ababil. Arsala àlẹ́yìn tayran ababil. Ó ní mo kún in lọ́wọ́ pẹ̀lú àwọn ẹyẹ àbábílà. Nígbà tí ò sáwọn èèyàn tí ó jàǹdọ̀. Àmọ́ èèyàn ti dé ẹ̀ nídìí wàhálà mọ́. Tó ń tó kù ni pé ẹ kàn ṣe pa. Ọlọ́run fẹ́ ká kàn ṣe pa ni ká lè rí ládàgbà torí inú àdéhùn rẹ̀ ni pé kátàbà wọ́wùlà kátàbà wọ́ ó ní ẹ̀mà àìdá wọn kéré àbí wọn pọ̀ mo ti kọ́ kalẹ̀ lọ́dọ̀ òun la áńlì bánà òun lòun ó borí ana wàrúṣìlì àtòun àtàwọn òjíṣẹ́ òun tó bá ti dúró ní Islam فلما يقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ولو يشاء الله ولو شاء الله لانتصر منهم ولو ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض وطلعوا فيسينو قولوا كوون òun fẹ́ jẹ́ káwa kan ládéhùn àdánwò dáadáa ó fẹ́ jẹ́ káwọn kan wá torí wípé tẹ́ ẹ bá bá wọn fà á ẹ fi lóore pé ẹ̀yin náà rìn ẹ̀sìn sí ọlọ́run mọ̀mí níṣe ni ó ní kápá má bá àwọn èèyàn jà níjọ́ ogun bádàrí ẹ̀gbọ́n tó ti fáwọn sàábà ni àtàlẹ́bí sallallahu alaihi wasallam ó ní aláru ìwà ìlú yẹn mú dídí kúmi lọ́rùn bí sàlásà ti àlàbí nkẹ́sù. Tàbíru wàjà ọlọ́run yìí lè pín lápá. Yòmùdídìkùn rọ̀kùkùn bí khamsati àlàáfin. Allah ni mo lè sọ òun fẹ́ sọ̀kalẹ̀, òun sì sọ̀kalẹ̀ fún five thousand soldiers nínú àmàláíkà. Wọ́n ló ń kà yẹn ó fi kún wọn ni, màláíkà kan ti tó wọn nínú bá kan súwátò lànfàn súwátò Ó pé mo fẹ́ sọ five thousand fún yín, ní nǹkan tí wọ́n ṣe. Àwọn five thousand yẹn náà kì o. Àwọn wà lọ láàrin, wọ́n láwọn wọ ọrùn àwọn èèyàn báyìí làwọn

eléyìí tá a lè sọ wípé àwọn múmin nínú jọ́nà wọ́n fẹ́ gbẹ́sẹ̀ fún omi tánàbì ni kí wọ́n gbẹ́sẹ̀ sí ó wá fẹ́ fi hàn wọ́n pé ara ìdúró dédé yín ni tó fẹ́ kàn yìí àmọ́ bẹ́ẹ̀ bá lè dúró padà ó wá fi wọ́n báyìí ó fi wọ́n lákàlàkà nígbà tó dúró padà àrántí padà dé kí ni ó padà dé. والمهاجرين والأنصار من بعد ما كان من بعد ما كان يزيغ من بعد ما كان تزيغ قلوب فريق منهم ثم تاب عليهم ليتوب ثم تاب عليهم إنه هو الرؤوف الرحيم Allah subhanahu wa ta'ala ó ní mo máa ń mà níjọ́ wọn hù máa fẹ́ bá àkàtì bẹ́sẹ̀ sẹ́yìn ó ní mo padà fàránṣẹ́ fún yín. tó túmọ̀ sí pé Allah wa ta'ala kò ní ìdè àmọ́ àwa ló fẹ́ ká ṣe pa àwa tòní ti ẹ̀sìn kò sí ní tíkẹ́ẹ̀tì rí ni ká dúró gbogbo àwọn àǹsárù dínì nàwáírù dínì àǹsárù ìsìláàmù tó bá pẹ́ lóòótọ́ ń bá fẹ́ ṣe ìrìn ẹja dúró ká dúró fati kọ̀rí ibù gbogbo wa tá a dùn àásù ẹyẹ ọ̀kan àásù òun wa tẹ̀ ọ̀kan pé ìsìláàmù ni ó ṣe máa lọ ni òṣèlú tuntun ń bọ̀ ní ìsìn o so ìgbà tó tèlú bá dé wọn rántí pé mùsùlùmí wà nígbà jẹ tán wọn ti gbàgbé o so láti padà àwa nẹja dúró tẹ̀sìn wa a ti ràn án lọ́wọ́ from any stages gbogbo ìpele tó bá ti yẹ ká rẹ̀ sì fi ẹja dúró tì àwọn kèfèrí ìtì tí wọ́n lẹ̀ báwọn wọ́n máa ń kọ rìkwẹ́sì lọ báwọn olórí mi pé ẹ póòsì báyìí làwọn ń fẹ́ mo ní níbo àwa ò wá ní kọ àwọn aláwọ̀ àfa àwọn ò lọ máa béèrè ájì àtẹranléyà ṣé ìyẹn wá dà ìyẹn ò dá. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم àdéhùn ọlọ́run ó ní intansoro wọ́n à tá a bá ti lè ṣe tán tá a fẹ́ jẹ́ ansaru din ansaru islam na wá irú di gbogbo tábàwò lè jẹ tá a bá ti ṣe tán ọba láàrin ìyá ọ̀hún èmi náà rọ̀ yìí ṣe. kọ́dà mi ò ní jẹ́ kọ́mìnì kọ́mìnì ìdúró dédé wa torí ẹ̀ bá ṣe ń pín wa nù ó làáfà tó ń pèpè wípé àní tẹ̀lé sùlùtọ́ọ̀nù. ẹ̀ẹ́dẹ́ eh, àní ah, tẹ̀lé tuntun torí kí làní tẹ̀lé sí kèfèrí ló fẹ́ pàṣẹ fún wa ní àbíta ni láàbù dàmínà rahis wà láàbù dàmínà hàkì wà láàbù dàmínà amir abùkátà olórí nínú nàìjíríà tí ó sọ fún abẹ́ ìṣó káàtì máa tẹ̀lé lópin ìgbà tí máa ń pa wá láti ẹ̀tọ́ a máa tẹ̀lé kí ló dé àbúrò nu ẹyọ haúsá kúrò láàrin wa ẹwọn tí ó kù ẹyọ wọn islam àwọn tí ó wọ́n náà tún ti postpone election àbí election tó wá postpone tó gbé lọ sí January ten reason tó wà behind it àmọ́ àbí Haúsá ló rèézi ẹ̀bùrà o wípé yóò bọ̀ ọ́nú àwẹ̀ akọ ẹ̀ ni yóò bọ̀ ọ́nú àwẹ̀ àwọn ò dìbò nú àwẹ̀ táwọn bẹ́ẹ̀ yóò bá Àwọn táwá ní ká mẹ́tẹ̀lé sùlùtọ́nù, ẹni kí ni wọ́n ṣe fún alẹ́ Yorùbá. Níjọ́ tán máa wa tán ti ń wọn rí tán kojú rí nílé ìwé wọn. Ìjọ́ wo ni wọ́n yẹ dẹ́lígéètì? Ìjọ́ wo náà gbé lọ́yà kalẹ̀? Ní gbogbo kéèsì títí, ẹ wá ti kéèsì àmàdá, pẹ̀lú ìjọ́ tán ọmọ yẹn ti kéèsì yẹn, káàkiri. Báyìí, torí pé o ní template pé rárá o wọ́n kàn dá padà ń bò ti lè mú kéèsì yẹn tó dé supreme court wọ́n bá ti dé supreme court ó ti tánu ó ti dòfin náà wá lò kí lẹ́yìn ṣe fún wa níjọ́ tí wọ́n ní àgbọ́dọ̀ inaugurate sharia court of award of advice kì í ṣe pé kì í ṣe sharia court gan sharia advisory panel sharia advisory panel ní Ọ̀yọ́ bó làwọn wà bó rọbìtọ wà náà bó ń rọ́bìtọ̀ wà ẹ jẹ́ kí wọ́n máa gbọ́ bó ní rọ́bìtọ̀ wà iṣẹ́ bẹ́ẹ̀ ṣe fún wa nìyẹn náà ẹ dákun tá a bá ní ṣẹ̀rí àkọ́tọ̀ pàtì sẹ́kẹ̀tẹ̀rì ni wọ́n mú lọ bẹ̀ ni ẹgbẹ́ ni ó bá wù mùsùlùmí ó ṣe kí ni yóò gbẹjọ́ lọ bẹ̀ ó ti tó wá mú pé mùsùlùmí ni wá pé èmi gbà ẹ fi òfin ọlọ́run àti ìlànà tòjíṣẹ́ rẹ̀ ẹ̀fì dájọ́ fún mi ẹ̀yin lẹ́nu ẹ̀yin kírísítà kan ìjọ òun lẹ gbọ́pọ́n gbéyàn lọ́wọ́ àìsàn ní sàlàbí lọ ọmọ haúsá òdúró ti àwọn ń ni o wọ́n tún ní kankanu ní ìsìn wọ́n pè wọ́n láwọn kíni àwọn hisba àwọn wọ́n lọ wá bá lágbájá pé à kẹ́yì abdullahi a jẹ́ pé ọkàn wọn ń gbà wọn ń ṣe kí ni ń ṣàìsàn bóyá torí pé wà ń ta ló jẹ́ kí wọ́n máa jẹun àwọn kò wà pamọ́ àwọn wà dírìlì wọn àwẹ̀ tí wọn ò fẹ́ gbà wọ́n ṣe kí ni wọ́n gbà láti wọ́n tún máa lọ dà wọ́n wà máa ní náwó náà wọn náà bá rẹ́lẹ́yìn lọ́fà sáà ní ẹ̀wọ̀n tán fojú wá rí ni tó ń lẹ̀ yóò bábúlá ti rí gbogbo eléyìí so ìtumọ̀ ẹ̀ ni pé abùkátà talẹ́ni tí ó sáhàn ṣe fẹ́sìn bó ṣe fi tàwọn tàná tó ti dáàbò bo kíni ẹ̀sìn torí pé ẹ̀rí wọn bá pariwo islamophobia tó ti yé islamization kí ló ń pè ní islamization do we need islamization without proving ourselves as a muslim really when we have a majority so kí la ṣáájá minority ni. táwọn ọmọ sọ pé fọwọ́ bọ orí pé ẹ má jáwọ ó gbọ́ o dákun afẹ́ kírun so a lè sọ pé ní senate à ń fẹ́ mùsùlùmí bíi mẹ́wàá kí lọ ẹ lọ́ máa fún wa lọ́hùn. n sọ nìyẹn ẹ produce candidate láwọn tọrọ iye tí ma máa jábọ̀ wa. wo náà tí wàá ń òde ó wà àárín ọ̀nà àwẹ̀ ní ìsín o ó yẹ kí wọ́n máa kiri bí tẹ́tí ń ṣe wáàsí káàkiri pé àwa gbọ́ wáàsí lónìí bá a lè gbọ́ ni àwa ní kíni o lónìí àwa náà jòkó bó ló kù fún wa káwa ni ó kù sí nìkan wa tí wọ́n pa ní kí lẹ fẹ́ ṣe fún wa lẹ fún wa tẹ́ ẹ bá ṣe dáadáa ní máa kọ lẹ́tà tó وإن الله على نصرهم لقدير الله سبحانه وتعالى ní sábà ti lè dúró ó ló ń bẹ fún wa lálárìn sí ọlọ́mọsà mọ́sà dúró ti wá ó ràn wá náà ṣe o náà. الذين أخرجوا من ديارهم بغير حق إلا إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع فهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين أخرجوا من ديارهم Allah subhanahu wa ta'ala ó fẹ́ fún wa ní àwọn àwíjàre ká ní jẹ́ àwọn ṣọ́tọ̀ ẹ̀sìn yé. Ó ní gbàtà ní kànáàbí ó jagun. A pé kí ló dé jagun. Ó ní àwọn àwòrán ó kúrò ìjú ní Wọ́n lé wọn jáde nínú wọn. yìí kí ni wọ́n ṣe tábí dìsáàbù kí wọ́n lé wọn jáde they got hacking without any reason to justify that crime pé wọ́n ní ẹ̀ṣẹ̀ kan tá a lọ sọ pé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ yìí ò ló jẹ́ká sí kí ni o lòdì àlè ìjáde. a rí i pé ìṣesí yẹn àwọn Yorùbá dán kó nínú rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ oníbàjẹ́ nínú ìlú àwọn ọba alẹ́ Yorùbá lánàá wọ́n ní ó yá ẹlẹ́jáde kó nínú ìlú ó yá ẹlẹ́jáde ẹ ti rí báwọn ẹ rí i pé òfin yẹn náà ti dédé àdámọ́ ọmọnìyàn pé eléyìí ó bàlújẹ́ ó yẹ sí ẹ̀sìn lóde ìlú tábà ti sin lóde ìlú kò gbọ́dọ̀ wọ̀lú ìmọ̀ torí pé n tó ṣe sẹ́yìn náà bá wọ̀ ẹ́ mọ̀ kó tó bẹ́ẹ̀ àwọn mùmínì tí wọ́n lé jáde kílẹ̀ṣẹ̀ wọn gẹ̀gẹ́ ìrìn hakim láì jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ẹni tá a lè lé kí wọ́n lẹ́sẹ̀ wọn. ìlà ayé ọ̀rọ̀gbọ́nàwọ̀. ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ kan ṣoṣo náà ni ayẹ̀ kúlú rọ́bùnà lọ torí wọ́n sọ pọ́lọ̀ làwọn máa sìn rọ̀bùnà àlọ́ ẹni tó dá náà ló yẹ ká máa sìn ẹ̀sẹ̀ tó sẹ́nu. ìyẹn túmọ̀ pé àwọn tí wọ́n lé jáde lánàá láti Mẹ̀dínà láti Mẹ́kà lọ sí Mẹ̀dínà àbí wọn lọ kí lẹ́sẹ̀ tí wọ́n kankan kúlú rọ̀bùnà lọ ànábì wọn wọ́n mọ̀ dáadáa wọ́n máa bí ta máa ń pè ní organization táwọn èèyàn máa ń kó jọ àbí community welfare tó ti yé àbí forum àbí youth forum táwọn èèyàn máa ń ṣe ànábì jọ ìwọn ó tó di pé wọ́n gbé dìde wọ́n máa ń pè ìjọ kan ṣoṣo yẹn ìṣọ̀kan yẹn wọ́n máa ń pè ní helifulufudu helifulufudu nìyí àwọn ọ̀dọ́ mẹ́kà ni wọ́n kó jọ wọ́n dúró pé ẹ jẹ́ ká máa wo bóòlù àti ẹ̀mọ́ṣe community development àwùjọ wa yẹn já gbá wọn papọ̀ ọ̀nà yóò dá ń bá yóò ṣe ta bá rí pàwọn èèyàn fẹ́ ti security inú ìlú yìí ẹja owó láti dáàbò rẹ̀ bù ànábì jọ ìwọ́n bẹ̀ sọ̀pọ́ọ̀tì wọn bẹ̀ ó wá sọ ń bà tó dà nẹ́bí ọlọ́run tán ó ní láwùjọ owó tù mú ní ẹ tí wọ́n bá wọn tó kan àbí nǹkan kan wọn ò tún wá ká lọ́wọ́ tó pè wọ́n mo pè yín o ẹ máa sin ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo ọba tó dá sánmà ọba tó dálẹ̀ ọba tí ó pa yín ọba tí ó sì fi ro yín kí ni àbújá lè sọ ń dọ̀yẹn ó ní àlàáza jàmáàtà náà a nítorí tó torí ẹ̀ kó wa jọ ní ó wá ní tábàlákà lẹ́nu rẹ̀ níjọ́ náà pé a egbé kó máa bá ọ pẹ̀lú pọ̀ pè wá sínú eléyìí kí lọ́ba aláàṣẹ aláàrí àti látòkè sánmà ó ní tábàlákà tó jẹ́ kí n káyà ìfún wa káwa náà lè reason pé kí ni ẹ̀ṣẹ̀ táwọn sọ abẹ́ dá lára wọn agbọ́n tàwọn tó jẹ́rú àwọn tó tiẹ̀ jẹ́ ẹrú wọn ò wọn ò tiẹ̀ kò sọ̀rọ̀ lórí àwọn yẹn wọ́n náà wọ́n bàjẹ́ ni àwọn kan wà tá a bá dákọ̀ wọn ó yẹ ká máa bá wọn sunkún pẹ̀lú bí wọ́n ṣe sí láyé mọ́ nínú wọn ni khabbabo ọmọ akárọ̀tì wà khabbabo ọmọ akárọ̀tì ọ̀kan ṣoṣo náà àwọn àfọ خباب خاء الموزمة والباء والألف المادي ثم الباء ثم الباء خباب من أرس ẹlọ́ka àwọn èèyàn sọ pé ibi tí wọ́n jẹ àwọn níyàdé wọ́n jẹ àwọn níyàdé bíi pé àwọn ti ń sọ ọ̀rọ̀ táwọn ò mọ táwọn ń sọ torí àwọn ti yí. ó ń bẹnu wọn wọ́n dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ bí ẹni torí rẹ̀ ti yí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ torí kíni. ìlà ayé ọ̀gbìn rọ̀bì. Àti láti ẹ̀wà sọ̀rọ̀ Bilal ọmọ Rabah. Bilal ọmọ Rabah. Táwọn sàhábà bá dákọ̀ Bilal ọmọ Rabah. Wọ́n mọ̀ sọ wípé àtọ̀kà sayyidana sayyiduna. Aṣáájú wa, ó tu aṣáájú wa lẹ́lẹ̀. Tí Abubakar Siddiq ò bá la Bilal kú òlò ẹrú, kí lẹ́rù pé ìbá ṣẹlẹ̀ sí dọ́là, wọ́n pa ni. Wọ́n wá bọ̀, wọ́n dá sí òòrùn. Ṣíyà ò wọn dá sí òòrùn ipe torí pé wọ́n já Bilali sí òwò àwọn náà ṣe kí ni àwọn náà fẹ́ jára àwọn sí òwò pé àwọn náà fẹ́ reflect àwọn fẹ́ ní feelings fún àwọn fẹ́ ní sympathy àwọn fẹ́ sympathize pẹ̀lú Bilali níbi táwọn èèyàn ìyá yẹn mú wọn lómi dárúdé wo mọ tí wọ́n ṣe ọ̀kan bẹ nínú ìyàwó àwọn sọ̀hábà níjọba wo ṣe é jira wọ́n wá sọ fún ọkọ rẹ̀ lọ ó wá gbọ́mọ lọ́wọ́ wọ́n ní wá kí a ní í ṣe ọ̀gànnà ṣéjọ́ tó ọ̀pọ̀ máa wá ni ọ̀pọ̀ máa lẹ̀lẹ̀ tí o bá lè gbàjá pé méjì kọ́ máa mú dàjì lọ káwọn mú dàjì ọmọ nu. ọmọ àmì wà kọ́ọ̀sì o ṣe é jira ìyá rẹ sọ fún pé ìrẹ sáàdù ṣe é jira à ń ṣe pèlè láti mọ ìyá ìyá lára ọmọ ìyá tó nífẹ̀ẹ́ bí ojú máa mi ṣe sùúrù ọ̀rọ̀ ẹ̀sìn náà torí sáàbù ó ṣe jìnnà náà àbójà lè torí pé ó ṣe jìnnà pẹ̀lú ànẹ́bùwà Muhammad ìyá sáàbù ni wà á tó bá tó bá tó bá ṣe jìnnà ń ti tu ọ láti rí ń dojú tó ń lòlù kí ló kù tẹ̀pẹ́ last threat nu ó ní wo bọ́ ṣe rí mi ń jáde ń wà lọ jòkó lẹ́nu ọ̀nà ojú títì ní gbangba tàbí táwọn èèyàn ti máa rìn lọ tí wọ́n máa rìn bọ̀ tí wọ́n wà rí mi ń wà tú irun lẹ́ẹ̀lẹ́ báyìí ń wà ní jẹun ń wà rù ẹ̀ẹ́ àwọn èèyàn wà sọ lẹ́nu pé Ewu ọmọ tó fẹ́ bí pàyà rẹ̀ orí pírísẹ́sìn ó yá èwo làwa ti ṣe ìfọ́mọ rẹ lọ ní áá ah, yóò lọ́jọ́ ìsàlámà lẹ́kùn ọjọ́ ìsàlámà lẹ́kùn èmi yóò sì máa wọ pátá kiri fún ọmọ náà èmi yìí ní kéèyàn tó wọ pátá ta ló yẹ kó hijab ta ló yẹ kó gbogbo àwọn wa nígbà tí bá wọn fà á ọmọ eléyìí kékeré bíi tata kankan òun náà wá ní wọ́n gbógun tiwa torí wọ́n mọ ibi lọ kí ló dé ọ̀rọ̀ ẹ̀sìn wáyé wa àwa gbàgbé àwọn tó ṣe wàhálà nítorí tiwa tí wọ́n jẹ́ wọ́n yà nítorí tiwa mi mo máa ń bá yín ná ni látọ̀ àtàlẹ́ máa ń lókè kí máa sì yàtọ̀ lọ́kàlẹ̀ òun ti yín ọba tí mo máa ẹ bá ní ẹ wò ní ẹ bá ní ẹ

لهسمت صوامع وبيع وصلوات ومساجد اذكر في اسم الله كثيرا ولولا الله سبحانه وتعالى ó ní tí ìbájẹ́rú àwọn ẹ̀yẹn tán fún wa ní tẹ́ḿpẹ̀tì fáàmù ẹdúró tẹ̀sìn ni bóòlù ẹ̀sẹ̀ rò pé ò bá rí wọn ò tiẹ̀ ní já rí mú mí ní nàìjíríà tipẹ́tipẹ́ láwùlà àdáfò òwò kí ìbájẹ́ pé ààbò ọlọ́run lórí àwọn olùgbàgbọ́ òdodo kódà ẹ ní lórí pààyè ìjọsìn kankan ẹ bá rí wọn bá bá débi pé ẹ má pèrún o àwọn èèyàn ti jẹ̀yà torí pé pèrún wọ́n lè <laughs> kí ni wọ́n jẹ ìyà alùpàmọ́kù wọ́n nà wọ́n pé ọ́ pèrún níjọ́ tí Umaru gba Islam àwọn sàhábà máa fi ṣèyàn rẹ̀ ni yọ̀rọ̀ ọlọ́run kó máa bá ó láwọn àwọn òbí àwọn àdá káwọn ó kírun gbangba àtà asùlámù umar tó fi di dọ́tí umaru gba islam umaru ni mo gba islam ń wà máa kírun nínú ilé ní gbangba ní gbangba yìí ó ní gbogbo mi táwọn gbé kúkúrú dé gbogbo mi làwọn gbé islam dé ẹ n so àwọn òtẹ́rù tí ń kírun gbangba ọ̀tí táwọn tí ń kiri o tí umaru gba islam ẹni bá fẹ́ kírun ká lọ wọ́n máa ń sọ ìwáyà kan fún wa nínú síyàrá àwọn sọ̀hábà ọlọ́mọsàlá yọ ní sí wọn. àbẹ̀wò àbáwá ní ẹ̀gbà ò fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ tó pé ó mọ̀rù lè ṣe bẹ́ẹ̀. wọ́n níjọ́ tí gbogbo èèyàn ó tẹ̀ wọ́n dá lọ àwọn èèyàn yọ lọ ni pé ẹja pàdé ní òkè alágbà <laughs> ẹja pàdé ní orí ẹdún àwọn akọ́ pàdé ní ibìkan èmi ń lọ Màdínà lọ́la o so tábà rẹni tó fẹ́ pàdé mi ájára Umar máa ìṣirí ìrẹ̀lẹ̀ fẹ́ràn òun àtàwọn twenty sàbẹ̀ ni wọ́n ṣe é jẹ́ra òun àtàwọn twenty pé mo kàn fẹ́ wẹ́ni tí ó dì mí lọ́wọ́ láwòlà tí ìbá jẹ́ torí àwọn èèyàn tó fáwọn èèyàn ní líbà. wọ́n náà dáa fún ọlọ́run náà sábà tọ́hún aláàrú tí ìbá jẹ́ pé bóun ṣe fi apá kan kan máa bá kò bu àwọn apá kan ni mo táwọn kèfèrí ò bá ṣe ni pé. làúdì náà ti sọ̀rọ̀ ánẹ̀ àwọn àyè ìjọsìn àwọn rùbán àwọn aráyé bá nínú àwọn ọmọ lẹ́yìn kristi àwọn kan wà rùbán ó làwọn aráyé sáàmú wọn bí àwọn oníṣú bíi christian làúdì náà àyè kékeré kan tó máa ti jọ́sìn wọ́n ti parẹ́ ní bá. wàbíyà ṣọ́ọ̀ṣì táwọn ọmọlẹ́yìn kristi àwọn gbajúgbajà wọn ẹ̀ ní báǹkì kan bẹ̀. wọ́n sọ̀rọ̀ wá. wá ilé ìjọsìn àwọn yẹ̀wúdí ẹ̀ ní báǹkì kan. wọ́n lè sáájú ìdùnnú ìtàrù yìí sọ pé jù yìí sọ̀kalẹ̀ o ń ọba ń o. ìtumọ̀ ẹni pé wà náà sáájídù ẹ̀mí pé mọ́sálásí mélòó ní bẹ́ńjọ́ báyà yóò sọ̀kalẹ̀ mọ́sálásí mélòó ní bẹ́ńjọ́ náà mọ́sálásí mélòó ní bẹ́ lẹ́yìn tí mẹ́kà tí màdínà wọn ẹ̀rẹ̀ ń kọ́ ni ó wá lo wàmẹ̀ àti kùbá jọ̀sá wàmẹ̀ sáájídù ìyẹn ni pé tẹ́ ẹ̀ bá múra wọn ò ní jẹ́ kírun mọ́sálásí wọn ní jẹ́ kírun náà. ومساجد يذكر فيها اسم الله كثيرا ó tẹ̀ jẹ́ pé àwọn ilé ìjọsìn tó dákọ̀ yẹn ìrarùn náà ni wọ́n ń ṣe ń bẹ̀ ìrarùn náà máa kí ni wọ́n ń ṣe ohun tó máa ń jọni lójú ni pé tẹ́ ẹ bá wo gbogbo inú báìbù náà láti kẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ẹ lè bá kẹ́límà chọ́ọ̀chì ń bẹ̀ òun ni òjálùkù wa ni ó lò ní kẹ̀nísà torí kẹ̀nísà yẹn ló súnmọ́ chọ́ọ̀chì jù tá fẹ́ translate ẹ̀ sébè kí ni èdè lárúbáwá pé kẹ̀nísà church àmọ́ kò lo kẹ̀nísà kí ló lò ó lo sọ̀wánìrù sọ̀wọ́máà á rí wípé àdìsí ìjùrẹ́ ìjùlá ábìdì àdìsí kí la pé ìjùrẹ́ ìjùlá ábìdì táà nábì sọ̀rọ̀ rẹ̀ fún wa pé kóhùn tó dé arákùnrin kan pẹ̀lú ìjùrẹ́ ìjùlá ábìdì níbi títí ń jọ́sìn nígbà tí wọ́n parọ́ ìzìnà mọ́ ilé ìjọsìn rẹ̀ tí wọ́n wó sọ́ọ́mà ni wọ́n pè é tó jẹ́ jábù tí jábù rẹ̀ ọmọ jẹ́ sọ̀ wá mẹ́rin a jẹ́ pé ilé kó tó pọ̀ táwọn èèyàn kọ́ láti máa jọ́sìn bẹ́ẹ̀ kànáàbí òtóde gbogbo àwọn tó dákọ̀ yẹn àwọn tí wọ́n ti ń jọ́sìn kànáàbí òtóde ni sọ̀ wá mẹ́rin wà bí ẹ̀rùn wọ́ṣọ̀lá wẹ́ẹ̀t ومساجد يذكر فيها اسم الله كثيرا ó wá ní wà màsáàjìdù àti ibi tá a ti máa forí kalẹ̀ ẹ̀rí bóyá tọ̀ sí gbogbo ọ̀tọ́ dákọ̀ ó wá fẹ́ ṣàlàyé kí ló fà á mọ̀tàdínù lẹ́tì ó ti aṣù mẹ́wọ̀ torí pé kí a yóò kàrọ̀ kí a ismullah ọmọ tí ó padà sí lọ ní akrabul mazkur èyí tó súnmọ́ jù gbẹ̀yìn oní mọ̀tàdí kí láàmà ṣe mọ́sálásí. mọ́sálásí tó mọ̀ ti dákọ̀ ọlọ́m̀bẹ̀ ní gbogbo ìgbà a jẹ́ pé mọ́sálásí wa kò sí ń ta bẹ́ẹ̀ tìtorí ẹ̀kọ́ kọjá kí ni o. kọjá àrántí ọlọ́run á gbọ́dọ̀ ṣe nǹkan mí bẹ̀ èèyàn gbọ́dọ̀ tajà ń èèyàn gbọ́dọ̀ kọrin ń bẹ̀ pé a kọrin ẹ bá òbí àtàwọn olùkọ́ níbo. Ànábì gbogbo ẹni bá ní ẹ dákun mo sọ mínú ẹ sọ pé kò ní rí i ń bá a fẹ́ kí wọ́n máa ṣe ń bẹ̀ ni kí wọ́n máa gbó ọkọ̀ ọlọ́run tóbi kí wọ́n máa dápa Allah subhanahu wa ta'ala. níjọ́ tí lárúbáwọ̀ oko kan tó wọ mọ́sálásí ànábì wa ìkí àtọ̀lọ́ ọlọ́kùn máa bá ànábì ọ̀nà máa bá sàgbé náà tó pé lárúbáwọ̀ oko náà máa mọ̀ fọ́pàlà gba Islam. oye òun ò mà ó kàn rí pé wọ́n kàn ta àti bàbà kan bẹ̀ ó wà well arranged tẹ̀sí mọ̀ pé lárúbáwọ̀ oko bíi Fúlàní oko lọ̀rọ̀ wọn òun bá rí pé àwọn ò mọ̀ kankan tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ ibì kan ó sì fọ̀pá lélẹ̀ tó bá dúró lórí ibùn kan orí páwọn bíi mélòó kan kó jọ báwọn ah, lẹ́yìn ṣe kọjá mi ó ṣe bẹ̀rẹ̀ ní ojàre ní máa ń tọ̀ láì mọ̀ pé mọ́ṣáláṣí ni. ibi tó ń tọ̀ báyìí àwọn tàbí báwo ah, kẹ́ á ibi tá à ń ṣe wàhálà sí táwa ń wo bóòlù àtúnṣe túnṣe táàfin mọ láyè kírun táàfin fọwọ́ palẹ̀ kankan mọ́ra wọn ìwọ́ wa ń tọ̀ bẹ́ẹ̀ káyì táàfin irú tọwọ́ irú ẹni rẹ̀ wọ́n ni wọ́n yìí látàdó ànábì ní dá òwú látẹ́bí lùmùkù àìfilẹ̀ ẹ má dátọ̀ máa la o ẹ má dátọ̀ máa la o ẹjẹ́ ó tọ̀ tán òye tí àtọ̀dọ̀ ọlọ́run kó máa bá a. àwọn sábẹ́ bẹ́ẹ̀ nà ni jẹ́jọ́ fún nígbà tí ládàá yẹn bá a orí nà ni ojú tó ẹni kíní kan dá òwú ẹ̀filẹ̀ látẹ́bí lùmùkù ẹ má dátọ̀ máa la ẹjẹ́ ó tọ̀ tán. sẹ́mi pé ara oko ọmọ kan yóò kàn máa rò pé kíni ẹ̀dá kan kíni fóònù táwọn èèyàn ń lẹ̀ tó bá bójú ẹ̀yìn lábà mú wá anábì ní ẹjọ́ máa bọ̀ ẹjọ máa bọ̀ ńgbọ́n ọdọọdọ ọ̀rọ̀ ni arákùnrin kí lọ ṣe ń ó mi ìbẹ̀rẹ̀ mú mi lè mí yọ síbẹ̀ yẹn ń tèmi máa pé tún máa sínú pápá lọ anábì ní rárá o kì í ṣe torí ń tó ṣe láti torí zikiri láì wọ án ni ó lé mi ò máa bí wọ́n tí wọ́n ń bá mi sọ́rọ̀ yàtọ̀ sí báyìí kú ṣe ń bá mi sọ́rọ̀ a ṣé pé aṣáájú kan lè báyàn sọ̀rọ̀ báyìí èmi rò pé mo ṣe dọ́dọ̀ rẹ̀ wọ́n ni kí wọ́n nà mí fẹ́lẹ́fẹ́lẹ́ kí wọ́n wá tẹgbà sí ńlá ni ọwọ́ sọ̀rọ̀ bí ìgbà pé tí mo ṣe bí ìgbà pé tí ò dá rárá bí a tá ni Muhammad ni ó ní aláhùnmá ẹ̀rẹ́ ọlọ́run ẹ̀rọ̀hámúní wa Muhammad látara hamna má dákun kẹ́yìnmí àti Muhammad má kẹ́lò mí pẹ̀lú wa o. Ẹ wo ìwà ẹ wo ìbálò tó ń júwe mẹ́sàlá ti fún wa, ó lásán ní lónìí ilé orin. Ilé orin. èyàn ó sì wá kọ́ mọ́ di ilé ori ọ̀nà fẹ́ adóòtà wákà fún abẹ́ ọ̀nà wákà bóo báwùsá ò bá ṣe ìgínú mọ́sálásí kò bá wọ́n ṣẹ́jú mẹ́wàá ọlọ́run ṣe wọn àwọn ni o ní bẹ́ẹ̀ kó làwọn ti rí tiwa ẹ wọn wọn láàrin a jòkó ti so yìgì tán kálukú ó ta ló bá àwọn ẹ̀dá pápúsà ìgbowó ni wọ́n náà máa á àwọn ìgbà báwa ti máa sọ gbogbo ẹ̀dá alágbèdè mi. lókè àwọn afá àwọn wọn ti ṣe packages fún wa àkàràmọ̀ kò mọ̀ lọ yálà báyìí ní nǹkan nǹkan ti pàdé wọn gbogbo ẹ̀dẹ́ ni ó ti kú ò níbi tí wọ́n fún wa bá dédé tó ti yé ti níta wàá há àti o àti sùúrù àti dábìnú kálukú aláwọ̀ àtúwà ìmọ̀ ń lọ ومساجد يذكر فيها اسم الله كثيرا Mo tí mo bá lọ ni pé bàbá ti ẹ̀sìn kankan mú ìmọ̀síd ẹja fòfin ọlọ́run ká ṣe kí ni o kàbí tẹ̀lé náà. ọlọ́run jùmọ́ tó ṣàtíyà wàlà òǹbúra yóò ń sọ̀rọ̀ nà lọ́wọ́ náà yẹn Gbogbo ẹni bá ṣe tán láti ràn mí lọ́wọ́ ìmínú ràn lọ́wọ́.

fọ́rọ̀ bá yẹ yẹn ẹ má pè sínú kọmitì mọ́sálásí ẹ má pè kí ni ẹ má pè sínú kọmitì mọ́sálásí ṣé dandan ni kí wọ́n láti ó ní kọmitì ni. yóò tí ì bá jẹ́ pé abẹ́ change the globe abẹ́ túnlẹ̀ àlọ́ àláṣe láti ìlú ìyẹ̀ká kó gbówó lẹ̀ kọ́ máa ṣe kí ni kọ́ máa ṣe lọ. ìmáàmù ẹ wá èlò lẹ pandima náà ṣé wọ́n ń powó ń bẹ̀ ni tó jẹ́ lè powó ẹni wá fẹ́ tún ṣe ó ẹni tí ò lè tún ṣe ó gẹ́ra o. yóò àbí pé kíni àbá sọ fún mi àwọn náà lọ múra wọn àbí àjìká lọ ni wọn láwọn kan rò pé a ah, ìmáàmù tó fẹ́ kírun fáwọn àwọn pé tí ò bá rí bẹ́ẹ̀ níbẹ̀ kọ́ ni tí mo sọ ìmáàmù tó fẹ́ kírun fún wa wọ́n ní gbé yẹn ti bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò kò sì pa mọ́tò kò sì pa ac ó sì wá kírun àyílà fáwọn ó sì kírun tán àwọn tó lásán ó sì ṣe ó sì jáde padà ó sì kó tó bá wù yẹn tún mọ́sálásí ṣe tó bá wù yẹn má ṣe kí ni èmi tún sọ fún ife ẹ̀tún ṣe èmi sọ fún ẹ̀ṣẹ́ kí ni kò pa mọ́tò torí kò fẹ́ kí mọ́tò yẹn máa gbóná ó wá tán ac àfà a ẹ̀yin náà máa ẹ̀ràn agbada kí èsì pé owó mọ́sálásí lẹ̀ ń kó bí àṣẹ kó ra agbada ni ẹ̀sìn yìí ẹjẹ́ á rí pé abẹ́rún ọlọ́run lọ́wọ́ kìí ṣe ìmáàmù kìí ṣe jẹ̀mọ́ kan olùmọ́síláṣí wá ní wọ́lẹ̀ bí ṣe ń wọ́lẹ̀ ń àwọn èèyàn ṣe táà náwó sí i a máa bá a ṣe ń ṣe ilé wa náà àwa ah, nílé ah, ah, rárá ẹja pààrọ̀ gbogbo gíláàsì mọ́síláàsì ẹja tókùn ẹja lẹ́yìn kankan míì sí ẹja tẹ́rọ̀dì sí kò sábúrú mẹ́. wọ́n lè yẹ́ sọ̀rọ̀ nínú ọ̀rùn àyíyàn àwọn àwọn ni wọ́n máa kọ́ máa wá lẹ́kọ̀ọ́ káwọn ọmọ ìsanwó fún wa iṣẹ́ táwọn èèyàn ń ṣe nu ẹjá máa ṣe kí ni káwọn ìsanwó fún wa àwọn tó ń ṣe wàhálà ẹjá rìlíìfù wa àwọn tí wọ́n ń bá wa tọ́jú ọjọ́ ọ̀la wa àbẹ́wò ní gbogbo ẹni bá lè ṣe bẹ́ẹ̀ tó bá lè rìn sí lọ́wọ́ from one way one way or the other gbogbo ọ̀nà tó wọlé bá aláwọ̀ ní láti ó lẹ́mi náà rìn lọ́wọ́. Inna Allah, Allah subhanahu wa ta'ala, laqawiyyun, Allahu akbar, laqawiyyun, ó lálágbára lòun, tẹ́ bá lè ṣe إن يشاء يذهبكم ويأتي بخلق جديد ó ní kápá láti rìn sí ń ṣe ó fẹ́ fi ń sàtánwò dáadáa ni ó fẹ́ fi wá gba aládàá ni ẹ̀rọ àgùntà lẹni tí ó máa bá tó mọ́ṣáláṣí ṣe wàláhì ó fẹ́ fi hàn gba aládàá ni balẹ̀ni tó kù mọ́ṣáláṣí wàláhì ó fẹ́ fi hàn gba aládàá ni ọlọ́run bá mi ṣe dáadáa fún ọ̀kan náà àwọn jàmáà wa kan bí wọ́n bá ṣe dáadáa ká sọ ọ́ bí wọ́n ti gbé àwọn àfọ àwọn òṣàmọ̀ ìgbé àwọn èèyàn náà fẹ́ tí a bẹ̀rẹ̀ masjid wa alhakohako yòkọ́l àwa lọ bá brọ́là yẹn nílé ẹ̀kẹ́ brọ́là mú pé kì í ṣe bàbá àwa lọ bá wọn pé ah, parí a dìjọ tán lẹ́ẹ̀kan àwa lọ bá wọn bá tán lọ bá wọn ó ọdún mélòó kan sẹ́yìn àwa lọ bá wọn pé abẹ́ kọ́ mọ́sáàsì yìí ẹ jọ̀ọ́ àwọn rò pé àwòkẹ́yìn náà lè wà nínú ẹni tó lè àmọ́ àsìkò ti tó àwa rò pé kálukú wa ẹni bá lè ra búlọ́ọ̀kù mẹ́wàá ẹni bá lè ra búlọ́ọ̀kù méjì ń bá retí lọ́dọ̀ yẹn ni bá lè fún ọsùmẹ́tì kan sùmẹ́tì méjì bá a ti lẹ́gbẹ́ mu àfẹ́ sí lọ́ńchìn ẹgbọ́n tí bọ́lá yẹn sọ ẹ̀rú ti bá bó ṣe rí àwa ikọ̀ bíi méjì mẹ́ta àjù mẹ́rin lọ tá a lọ mẹ́tì lágbàdì àjù mẹ́rin lọ sẹ́mọ̀ wọ́n kàn jòkó àná padà kí ló dé náà ẹ̀rú dẹ̀ wá bà mí ó ní sí ń ta àti ẹ̀ wá nù ó ní kò ní ìdíkà wà á bá ti ẹ máa wo kan ó láì bá ti pè mí à ah, torí ọlọ́run mo wá tún gbé yín dìde aláwọ̀ ẹ rò pé ìrètí wa ni ó ní à ah, kílẹ̀ nínú àní búlọ̀kù ni torí a ti ní símẹ́ǹtì a sì ti lówó kan téèyàn kan fún wa kalẹ̀ owó yẹn lè sanwó òṣìṣẹ́ bí ọ̀sẹ̀ kan àbí méjì yóò tẹ̀lé asimẹ́ntì bẹ̀tà bá tẹ̀lé rí blọ́ọ̀kù wọ́n kàn máa ń darú rẹ̀ lọ. Ah, ó ní tí ìbá da tó ò bá dẹ̀ ní ká ṣe ni wípé ẹ lọ wádìí blọ́ọ̀kù mélòó ló lè mọ́ lókè pátápátá ẹ̀rù gan bèèrè gẹ́gẹ́ à mo ní ẹ̀ mọ tá a sọ ni a ní yóò tó bí six thousand block ó ní kílẹ̀ kò fi sí sísà tó bá jù bẹ́ẹ̀ lọ ń kọ́ ó ní ẹ lọ sọ fún àbúrò mi àbúrò rẹ̀ ń bẹ láyé dìsìn òun náà ń bẹ láyé dìsìn abẹ Allah subhanahu wa ta'ala mọ́tò wọn ládàá rẹ̀ ọlọ́run ó ní ẹ lọ sọ fún pẹ̀lú ìlọ́ọ̀dọ́ ọlọ́run ìgbà tó bá yẹ tọ́tún ayé ọmọ ẹja blọọkù lẹ́lẹ̀ kò dáwọ́ blọọkù yẹn tán fi já tán fi já tán. wọ́n lè yẹn ń sọ̀rọ̀ Mo sọ yẹn torí ẹni tó náà bá fẹ́ ṣiṣẹ́ olóore ká tètè múra. Àdéhùn ni ó ló ń máa ràn lọ́wọ́ gbogbo ẹni bá fẹ́ ràn sẹ́yìn lọ́wọ́. Allah subhanahu wa ta'ala ó wá parí àyà yìí pẹ̀lú sípà méjì. Sípà tẹ́yìnì, jẹ̀lílà tẹ́yìnì, àríma tẹ́yìnì. Ìròyìn lágbára ọ̀wí yún bí ọba tó lágbára lórí àti dáyín wá àzízun àlọ́gálìbò lẹ́bí láyúgílàm ọba tí máa borí lórí gbogbo tó bá tẹ́tẹ́ rẹ̀ tó ti borí ẹ̀ mo kàn fẹ́ fún ilá àǹfààní ni mo lè ṣe gbogbo ẹ̀sẹ̀ mi ṣe. Inna Allah alákọ̀wé yìí náà àti náà. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله ولله عاقبة الأمور أبي الله سبحانه وتعالى أتجاه تيمتا الوصل بإدادا أبي اللهم انصرنا بالإسلام وانصر الإسلام بنا dákun ìwà rẹ̀ ìsìláàmù kó wá fi islam ran àwa náà ṣe kó fi gbé wa dá ọlọ́mọta síbẹ̀ fún